gbé my wife lélẹ̀ wọ́n ti gbé my wife lélẹ̀ wọ́n ti gbé òun. ẹ̀rọ dáàdì. àlàáfíà ni. nǹkan ni mo fẹ́ bá yí dialogue start bẹ́ẹ̀. mo ebi ìwọ lòdì déètì ọmọ òkú àbí nínú àlàyé ẹ̀ kò jẹ́ kó mọ̀ pé ìyá òun ló kú ó dẹ̀ mọ̀ pé a ti sun ìyá láyà ẹkún ní bẹ́ẹ̀rì lọ́hùn ó tún aláwọ̀ ẹ̀ kó sun ẹkún látọ̀hún yẹn kó sun wọlé níbí ọmọ kékeré ara ẹ̀ èmi gbọ́ fún ara mi tí mo jẹ́ ọkọ òkú mo rọ́jú ni normally on a normal level ti bá normal lọ́ọ́ fàájì máa tó thirteen bottles of green ṣùgbọ́n nígbà tọ́rọ̀ ti rí báyìí mo gba kámú ni mo fi gbogbo orú ọtí mo fi console ra mi ni mi ká ti gbọ́ wèrè nìkan nìyàwó ẹ̀ máa kú ní sympathize but kí má lọ ṣẹlẹ̀ àbílẹ̀ ṣe mi fún àwọn nítorí àwọn eléyìí náà tẹ̀lé kì í ṣe torí ẹni méjì. <laughs> Ah! òjijì nísì ta ló fẹ́ tọ́jú wọn ìwọ ọkùnrin bá mi bá wọn sọ̀rọ̀ ẹbí wọn ní òǹdè tẹ̀lé yìí bá mi gbọ́ ṣé ó yẹ kí wọ́n tún sunkún ní bẹ́ẹ̀lì lọ́kàn tún sunkún wọlé ó dẹ̀ tẹ́lẹ̀ wọ́n pẹ́rẹ́ lọ́kùnrin orí kílẹ̀ bá mi orí tẹ́ bá mi ni pé mo sì máa dá sí wá mi àti ìgbé wá mi rẹ̀ lé. irú ẹ̀ṣẹ̀ wo ni ìyàwó wọn ò bá ṣe wọ́n ìyàwó wọn kú wọn dẹ̀ wá láti wá pay last respect fún wọn. wádìí ẹ yà mí lẹ́nu gan-an ẹ ẹ wá sí burial ẹ ṣe anything ẹ tún jókòó sílé ẹ mutí ẹ ń jẹran ẹ ń ṣe fàájì ẹ̀ṣẹ̀ yẹn máa pọ̀ gan nìyẹn o. regardless of whatever baby it's not enough for him to be absent on her burial. i know but Emi fi pé bí a kò bí wọn. ẹ èmi kí n bí dáàdì mi ò ní bí wọn o ọ̀dájú dádì náà. Eh, eh, mm, mm, mm, ìyẹn ni mi ò fẹ́ kó ṣe o òbí ẹni ló bí ẹni no matter what o ò lè yájú sí wọn o besides àwọn nǹkan tó wà láàrin àwọn àtìyàwó wọn náà. kí ló fẹ́ wà láàrin wọn kò sí nǹkan tó lè wà láàrin wọn tó lè jẹ́ kí wọ́n hùwà bí wọ́n ṣe hùwà yẹn ṣé wọ́n lè hùwà tí dádì hù yẹn ni. well gbogbo nǹkan tó ṣókùnkùn sí ẹ̀dá kedere báyìí ni lójú ọlọ́run ó yẹ bẹ́ẹ̀ má ṣàyà jù sí wọn kàṣà o everything will be fine. ẹni ti gbọ́ o. tèmi ṣá mi ò fẹ́ kó ronú jù o. mo ti gbọ́. màmá ti kú o. mo ti gbọ́. so bó ṣe máa get better ló yẹ ká máa ṣe. worry. wọrí má pé ẹtí bá dé kó. ó lè dáná ni mo ń bá lọ ìwọ ṣáà máa pray fún mi pé gbogbo nǹkan tí bá dáwọ́lé kó máa yọrí sí rere tí bá ṣe ń le kí máa bá tí bá ń fa kí máa tó. I'll miss you more mm-hmm. wọn náà mọ mm-hmm. mo wá ń bẹ̀ ọ́ mo wá ń bẹ̀ ọ́ sórí Augustine àti Fẹlá tó máa ń pò ìkiri ah. street ẹ̀ má dá wọn lóhùn òun rẹ́rìn ṣùgbọ́n báwọn guys yẹn ń lé ẹ̀ mo máa sọ pé torí mi ò sí around kó máa lọ máa bá wọn rojọ́ o. òjò ń yẹ. bẹ́ẹ̀ ti máa lọ kí n lè bá. jẹ́rìí bẹ́ẹ̀ ní tiẹ̀ rí alásùnbọ̀rọ̀dé òun ò ń jíbọ̀rọ̀ òun ń jíbọ̀rọ̀ ní tiẹ̀ mo ti gbọ́rọ̀ kí ni jíjẹ láàárọ̀ yìí. ẹni tí n tẹ́ bá ti fẹ́ jẹ mi sá. báwo lẹ fọ àná ṣé yẹn à ń gbómi ẹ̀bà kaná. ẹ̀bà. kí ló ṣe ẹ̀bà. mo gẹ́ tiẹ̀ gbogbo yín ti kà kún pé ẹnikẹ́ni tó bá ti jẹ̀bà láàárọ̀ àfi kó máa sùn kiri bíi tèmi kọ́. dáàdì máa ń rí. máa ń rí ta ni. máa ń rí tẹ̀ máa sùn. ẹ̀ẹ́ ò ń rí mi pé n bá ti jẹ̀bà màá bẹ̀rẹ̀ sí sùn ó bá ìyá ẹ̀ ó bá ìyá ẹ̀ bàbá yẹn bá ti jẹ̀bà ọ̀run dé lóòótọ́ ó máa ń dàbí pé wọ́n máa ń wá fẹ́rẹ́fẹ́ tí n bá jẹ̀bà ìyẹn táìmù tí mi ò bá ti níṣẹ́ lẹ̀ láti ṣe tíṣẹ́ bá wà kò sóhun nígbà tí mo mú Netscape ni ọ̀rọ̀ ìbá ṣe jẹ́ lára mi nígbà mi. ṣe kíá ṣe kíá torí mi tètè ń lọ ń tèmi. dádì owó jáàmù tí mo béèrè lọ́wọ́ yín ń kọ́. Oh, owó jáàmù ẹ̀ ah dẹ̀ bá mi sọ tẹ́lẹ̀ náà. Hmm, àdúrà kájé wá bájé bá ti wá mà fún ẹ ǹjẹ́ ìgbà wo nìyẹn gan fẹ́ close gangan. twenty third of this month no sir. twenty third of this month. ní ìtọ́jà sí pé bíi two weeks ló kú báyìí. wọ́n bá dúró àkàjẹ́ wa torí gbogbo nǹkan kò lọ bí a ti lérò nsìn gbogbo ẹ̀ sá fẹ́rẹ́fẹ́ àmín àṣẹ prayer.

ẹ eh, láì ṣe gàmbàrí peanut tap ẹ̀pà ẹ eh, kúlíkúlí ẹ̀pà tó bá tí mo ti rọ́kọ ilé yìí ọlọ́wà ilẹ̀ kó kú lọ́wọ́. ìfarabalẹ̀ kò yọ ìjọ mo ti ń jẹ kínní ìkáwó lọ́wọ́ tó kú mo ti ń jẹ kúlíkúlí mi ò lè kó kúrú náà èmi gan ò ní kúrú náà lára. ẹ má kó ràn mí ni. mo use maka mu gàrí mo lè mu gàrí bẹ́rì mo lè mu gàrí lójú oorun. Eh. <laughs> àwọn challenges kan on face mi èmi náà dẹ̀ face wọn mo á ní sleepless night mo ti sùn gbẹ̀yìn sí i dáadáa lálẹ́ abẹ́ tó ten days uh-uh. torí ọmọ mi ni ọmọ mi dúró toyè ọ̀rọ̀ ọmọ náà gógó orí imú mi àti ọrùn mi báyìí ló dúró sí i hmm. ǹjẹ́ o ní àwọn tí wọ́n máa ń ṣe owó èlé kó introduce mi sí wọn mo fẹ́ yáwó èlé torí dúró toyè náà ni owó school ẹ̀. E tí n bá lè rí owó èlé yẹn yá báyìí tí a fi sanwó léèwé ọmọ yẹn gbogbo àìrórun sùn yìí á kúrò nù ayé mi ọkàn mi á balẹ̀ a ni mo fẹ́ yáwó èlé sẹ́ẹ̀. gbogbo yín jàre ẹ̀ka yín sọ̀sọ̀kúsọ lẹ́nu jàre o gbọ́ tí mo sọ a ní nípa education dúró tó yẹ. mo gbọ́ yín ìtukùtù lẹ́ ń tu ni ah, ah. ẹ̀dẹ̀ ń sọ̀sọ̀kúsọ jáde lẹ́nu sọ̀rọ̀ nìyẹn ah, ẹjọ́ nítorí ọlọ́run o èmi understand ẹ jọ ẹ mọ bí ọ̀rọ̀ ló ṣe rí báyìí sìn ọlọ́mọ àtẹ̀jẹ̀ kárí kò ṣe dáadáa ó dà ẹ kébi tí ẹ bèrè kọ́kọ́ lọ́wọ́ yín tẹ bá yáwó eléyẹn tó ń sìn tọmọ yín ṣe jáàmù tó yege báwo lè fi máa sanwó skul tó bá ti wọlé ìwé tán. Ah, ṣé wọn gbé mi ah, a máa tiẹ̀ ṣì máa máa sanwó skul lóòótọ́ wọn gbé mi ronú débẹ̀ yẹn ṣá iṣẹ́ wọlé ìkúkú bá mi réèsì èèlò kan kó kúkú yá mi kọ́mọ yẹn fi gba jáàmù continuous fee màá mo ṣe máa struggle lórí yẹn. tó bá máa bẹ̀rẹ̀ sí sọ continuous fee yẹn náà ẹ̀ tún máa bá mi náà ẹ̀ máa ìrọ̀ ọlọ́run àti ọlọ́run àti gbé dáadáa dé. àti ẹ wo ẹ tiẹ̀ dúró ọ̀rọ̀ tó wà lẹ́yìn ìpàjà sọ pé nítorí mo love yín màmá sọ tọrọ fún yín. i love you too now. tó dẹ̀ lèmi náà ṣe ń ṣe ọ̀rọ̀ mi pẹ̀lú ẹ̀. tó dẹ̀ lèmi náà ṣe máa ń mú ọ̀rọ̀ yín máa ń mú láyà mi wípé èmi nìkan ń ṣe ni. ṣé rí èmi kàn fẹ́ kó yé yín sọ pé mo kàwé bẹ́ẹ̀ni. ẹ mo kàlẹ́ ibi tó ń kàwé dé. rẹ̀ náà mo yẹn dé tiẹ̀. ibo mo wà lẹ́nu ìdí ṣọ́ọ̀bù. ó ń ta ẹ̀pà àti. ẹ o ẹ̀pà ni kọ́kọ́ mo ń ta ìtẹ́yìn láìkí mbẹ́lẹ̀ yìí ń jẹ yẹn. ok owó oríṣiríṣi kan mo ń ta. so kọ́ mọ́ kàwé ọmọbìnrin kó kàwé kó kàwé láti ibà lọ sí Cambridge. ṣe fẹ́ gbọ́ ṣe fẹ́ gbọ́ kíṣìnì ló máa hẹ́ndì sí. ẹ bí bọ́bọ̀ yìí kọ́ télọ̀. ẹ jẹ́ kó mú tẹ́tẹ́lọ̀ ìlókùnkún dùn. oníkọ̀sí mi ẹ̀ tó fẹ́ ka kíṣìnì ló máa hẹ́ndì sí o. lóò ní jẹ́ mi fi pálí mi dáná nílé yàrá dáná nìkan. tó mo ṣépè fún ẹnìyàn àbí aláyọ̀ ní jẹ́ kí n fi ìwé tèmi dáná ní yàrá yàrá dáná ọ̀dà tó bá ka gbogbo ìwé ọ̀hún tán ilé ẹ̀kọ́ kọ́ ló máa láǹdì sí ni pẹ̀lú gbogbo ohun tó kà ṣé ò ní wọlé ìdáná ò ní wọ kíchìn ṣó ń jẹ fọ́kọ ẹ̀. lẹ́lẹ́yà. kò tó yẹn náà kò sí nǹkan tọkùnrin ṣe nílé ayé tóbìnrin ò lè ṣe times ten ni so ẹ má lérò pé bóyá bóyá wọn ò lè jẹ́ nǹkan kan wọ́n máa jẹ́ nǹkan kan lọ́jọ́ iwájú náà. ibi tí wọ́n ń bọ̀rọ̀ lọ yìí ó tún ti ń fẹ́ rí bákan mi ò ro àwọn ọmọ mi pin bẹ́ẹ̀ mi mo bí wọn àmọ́ mo dúpẹ́ fọ́lọ́wọ́n ọba wípé ó gbé ẹlẹ́sẹ̀ ó wà ń bí ilé mi bínú ṣe rí lóbi ṣe yàn wíwà ń bí ẹ oore ńlá ló ṣe fún mi o oore ńlá ni kò lè yé wọ́n ọ̀sán tó bá dọ́lá mi kó wọn sọ́dọ̀ bẹ́ẹ̀ ni kó wọn sọ́dọ̀ torí púpọ̀ nínú ọ̀rọ̀ tí mò ń sọ mi ò rò pé ó yí àwọn ọmọ mi obìnrin ni wọ́n bóyá tán bá wà lọ́dọ̀ wọ́ bóyá láńgbèjì yẹn ayéra yín. ọ̀nkú ṣé ó le tó bẹ́ẹ̀ yẹn ni. ó le jù bẹ́ẹ̀ o. ẹ bá ṣàlàyé fún mi dáadáa sir hmm. because me tí understand nǹkan tẹ́ ẹ̀ ń sọ. kò sálàyé kan tí n bá tiẹ̀ ní mo wá mú owó mo bẹ̀rẹ̀ sí ná lé wọn lórí bí ẹni tó ń waste àkókò ẹni kò sí nǹkan tí owó tí mo fẹ́ ná fáwọn eléyìí tó máa fùnà sọ́dọ̀ sáìdì mi ó pẹ́ ó yá wọn máa lọ ilé ọkọ kọ́ ka Cambridge tí má ní kán dóònù lémi èébú ló tún máa jẹ́ fún mi àwọn ará àta ní orí gbogbo ìwé tán kà wọ́n dá lé moṣú sí ilé bàbá wọn ibẹ̀ náà bàbá wọn lé ọkọ lọ so ó kú bẹ́tà kí n tètè give wọn away this time látàsí kò ì lọ so kò dẹ̀ tún ṣèwé náà ẹ̀jẹ̀ blood mi náà sì ni ìwọ náà so bóyá kọ́ máa lọ gbọ́dọ̀ ẹ̀ ẹjọ́ máa fi òye yéra yín gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin. ok sir tẹ bá ní kán dúró sọ́dọ̀ mi náà kò sí wàhálà àyè gbà wọn dáadáa ṣùgbọ́n lágbára lọ́wọ́ náà àwọn ọmọ yẹn wọ́n á yàn wọ́n á yanjú ìwé tàdé ń sọ yìí wò ó fọkànbalẹ̀ ìwà tàbúrò ẹ ẹ máa ka ìwé àkàyé àti àkàyégé lágbára lọ́wọ́ náà kò sí wàhálà sà iṣẹ́ làkà làkà yìí làkà yìí gẹ̀. Ẹlẹ́pà yìí ti dé o. Fún mi gbọ́n pé ní kó mọ̀ ṣe déédéé ẹnu ẹ̀. náà ni ẹ wọn máa fàgbà yín wọlé ẹ wọn ẹ máa ní pé mi ò pè é láǹtì. ó dà bọ̀ ẹ̀wà fẹ́mi náà kò jẹ́ kí mi náà. ẹ lè jẹ wa tútù kó lè ti jẹ wa tútù. ọjà tèmi wá ni kó mọ̀ jù. Ah, ah, eléyìí ò dùn ẹ fún mi mi. mo mọ̀ wá rògbò kí n ah, fọ́n tí kí n gbé gbá fún ọ. ẹ láwọn bàbá débi tà lóyún kì í fún ọ. ẹ rìn wá bí sàgbàdo ẹlẹ́pàá bíbọ̀ rèé. gbogbo ẹ̀ náà wọ́n àgbà lọ wà ní obìnrin òjẹ́ ó ṣẹjọ́ wọn náà tó bá lágbára wọ́n á ràn wá lọ fún un. àgbèrè bàbá dúró ti pọ̀ jù ẹgbẹ́ ẹgbẹ́ mi sọ̀kan pé nǹkan tá a bá nílò la máa ṣe fún wọn láti ràn wọ́n lọ́wọ́ lọ́dọ̀ kọ́ níyìn gbogbo ẹ̀kọ́ ló máa kàwé ẹ̀ tó lára ní iná ṣe. ìṣúra la èmi mọ̀ pé tó bá jẹ́ pé wọ́n tọ́jú wa wọ́n máa bá ń bẹ̀ wọ́n máa dẹ̀ tọ́jú wa wọ́n máa bá ń bẹ̀. ó ga ẹ wá ẹlẹ́wàá yín dé o ẹ rẹ̀ wá lẹ́nìí ẹ kú jòkó o olóyin mo gbé ah, ó dáa. ṣé kébì gbẹ́ pà wá. ó dáa. ìyá bídíkì. ó dàbọ̀ o. ìyá bídíkì. àwọn òṣìṣẹ́ àrírá lọ́la. ajá wa ajá wa o. ẹ rẹ̀ wẹ́ bí ra gbàdọ̀ o. ẹ pa mi wọ́ rẹ̀. dúró tó yìn má ṣìkẹ́mi iye kan alábàáhùn kò ju báyìí náà lọ ẹ jọ nítorí ọlọ́run ẹ gbọ́ nǹkan tí bàbá yín sọ kí n tó kó yín kúrò lọ́dọ̀ òun nílùú o ẹ jọ ẹ má dojú tì mí o ẹ má jẹ́ kójú tù mí mo fọ náà bá bẹ̀yìn o ẹ. àǹtí ẹni kábàámọ̀ pé kó wa wá sọ́dọ̀ yín lágbára ọlọ́run. o. mà ẹ wo orí lẹ ṣe fún wa o ẹ̀yin lè má mọ nǹkan tẹ́ ṣe fún wa orí ńlá ni. Èmi wá fi ń dá yín lójú pé lágbára Ọlọ́run, a ní ṣe mistake. Tí a bá fẹ́ ṣe mistake, ẹ̀yin pé wa, kí ẹ bá wa wí, a máa correct ara wa. Ẹ ṣe gan ni má. Ọlọ́run á fún wa ṣe o. Ọlọ́run á dẹ̀ máa ràn wá lọ́wọ́. A ní jẹ̀bi lágbára Ọlọ́run. Só kọjú mọ́ nǹkan tó ń ṣe. Ẹ já máa lọ. dadi ẹ rọra sà. hello ẹ rọra sà. àlàáfíà ni. àlàáfíà ni sà. ó jàre. bẹ́ẹ̀ ni dadi ẹ jọ ṣé dúró tó yẹ wà nílé. dúró tó yẹ ọmọ mi. bẹ́ẹ̀ ni kò gbérí mọ́. dadi ẹ understand kan tí mò ń sọ dúró tó yẹ girlfriend mi tó jẹ́ ọmọ tí yín ni mò ń béèrè sà. èmi lèmi ò understand mò ń sọ fún ẹ pé èèyàn ò sí nílé èdè tí mò ń sọ yìí kì í ṣe Yorùbá ó dá dúró tó yẹ ò sí ń bímọ Èkó ló ń gbé báyìí Um, dádì ẹ jọ̀ọ́ ṣé lè fún mi ládírẹ́sì ibi tó ń gbé lẹ́kọ̀ọ́. kí ló mú mi dúró kí wọ́n ọmọkùnrin yìí o ṣé mo ṣe kí ẹyẹn báyìí ṣé mo ti kó sára jẹ ni dóná kí n fún ẹ ládírẹ́sì ibi tó ń gbé dúró tó yẹ tó mọ̀ pé boyfriend and girlfriend lẹ́jọ́ jẹ́ ìgbà tó ń kó nílé bàbá tiẹ̀ kò sọ fún wọn ní òṣè kò sọ fún ẹ pé ibi báyìí lòun gbé tó fi wá fẹ́ yọ yọ yọ yọ yọ lé ayé lẹ́mìí mi jọ ohun tó ṣẹlẹ̀ rèé mo rò pé law school. bẹ́ẹ̀ni sir. ebo kàwé. very well. we are in civilized world. lọ gúgùn bí tó ń gbélé kó dúró tóyè ọmọ ọlábànjí captain ex captain wọn á sọ bí tó ń gbé fún ẹ gúgùn àsọ. Uh, dadi. Da ẹ̀ẹ́dẹ́ ti lọ bí tẹ́lẹ̀ fẹ́ lọ ṣé kò ṣáà sí wàhálà mọ́ ọlá àbáwá yanjú ẹ o ẹ pẹ̀lẹ́ ẹ a máa ríra ń rọ̀lẹ́ ẹ màá dọ́dọ̀ yín ní rọ̀lẹ́ òkè ó dàbọ̀ dúró tóyè dúró tóyè. ló ń ṣe lọ́wọ́ báyìí. mo fẹ́ kó bá mi lọ sọ́dọ̀ lady tó ń bá mi po cream yẹn mo fẹ́ kó lọ bá mi gba cream ó sọ pé cream mi ti ready. ṣe bó ṣáàṣì mọ bẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ok ṣe kí a kó wá lọ bá mi gbà wá lọ́wọ́. ok máa jẹ́ kí sáré ṣe nǹkan tí mo ṣe nù. ok o ṣe. all right. díà owó tẹ sọ pé máa fún mi yẹn kọ́. I'll give you. I'll give you. Ẹ jẹ́. Ìfẹ́ mi, mo fẹ́ ní kóòdù. Kóòdù bíi báwo? Ó lè bá ń gbómi kaná kó fá rọ́ọ̀bù sí. Kí n wá mú aṣọ kí n dàborí kí n wá fa gbogbo rọ́ọ̀bù àtomi gbóná yẹn kí n fa ságbárí mi kí gbogbo nǹkan yẹn jáde kọ́pọ̀lọ́ mi free. Ẹ̀yin bẹ̀rẹ̀ nìyẹn. Ìwọ ah, ni gbómi kaná fá rọ́ọ̀bù sí ọmọ arúgbó. Exactly. Ah, màámi ló train me. Ah. Um, in this time and age. Ẹ bá ti gẹ́ẹ̀tì yìí là tẹ́ bá ti fà á símú. Gbogbo brain Why do you need pé ẹ̀jẹ̀ máa fojú lọ ẹ̀jẹ̀ fi rọ́ọ̀bù sínú omi gbóná? O oh, sure. Ẹ nà ó. Ṣé pé á clear ẹ̀? Ẹ nà ó. regret pé mo fẹ́ Alone, Ọlọ́run regret at all. Education help ẹ o. Mo kàwé nà ó. Tí Our sọ ni. Àwọn parents mi lọ rán mi school. We ní pẹ́ bí a mo farúgbó ara lọ ṣo fẹ́ gbọ́ hmm. ìwà méjì tí mo fi fi tínú mi ò fi dùn sí bá mi títí wọ́n fi kú nìyẹn ìwà àkọ́kọ́ wọ́n jẹ́ kí n lack education. tó dáhùn fúnra wọn kà á bí. ẹ àgbẹ̀ ni wọ́n ìwà ẹlẹ́ẹ̀kejì òun ni ìlàtọ̀ ọkọ̀ yìí hmm. tọ́lá ti máa rí inú mìíràn mi ò happy. Hmm. ìlà ilé mi dẹ̀ lọ́ọ̀bù. my dear báwo wá lọ́rọ̀ àwọn ọmọ yẹn. sáwọn ọmọ mi. Ah ọkàn mi tiẹ̀ ti fò láti ṣàwọn àlàyé kan fún ẹ bọ́tẹ́ ní kí àbúrò ìyá wọn máa kó wọn lọ hmm. of course because gbogbo language mi àwọn ọmọ yẹn wọn understand language mi but wọn á gbọ́ èdè àbúrò ìyá wọn tó ti yẹ hmm. mo ti ní kí ẹ máa kó wọn lọ mi ò fẹ́ wàhálà fẹ́mi mi kò rẹ̀ sí nǹkan méjì bí ó ṣe pé ìwọ ló sinmi ní gbẹ́rẹ́ ìpàkọ́ hmm. ọ̀rọ̀ tó sọ́njọ́ yẹn ni bó ṣe advice mi wo méjì ní tiẹ̀ lọ́dọ̀ mi bébì bébì méjì ní tiẹ̀ lọ́dọ̀ mi you are my lover you are also my adviser ọlọ́run ọlọ́run ló jẹ́ ọlọ́run ló fi ẹ̀kẹ́ mi. ah orí ẹ orí tiẹ̀ ni mo fi mọ̀ pé fẹ́ dà ọlọ́run ló mọ̀ọ́mọ̀ jẹ́ kó jẹ́ mi ni máa jogún ẹ̀ hmm. i love you hmm, ọlọ́run wá jọ torí ọlọ́run kó má yẹ kí n lose yẹ mi ní lost yẹ. Yeah mi dẹ̀ ní mísì ẹ̀ agbára ọlọ́run. Hmm. tẹ́ bá fi lè lùzù mi ọlọ́mọ ẹ̀kọ́ tuntun pààyàn yọ kí mi blanket yín. ìwọ ni wọ́n láṣọ fún ẹ. mi ni. bí ọdún báwo ló ṣe ń kó ìwọ ìyàwó ẹ pẹ̀lú àwọn àbúrò ẹ méjì nínú ilé pẹ̀lú bí gbogbo nǹkan ṣe rí ní nàìjíríà tá a wà yìí. àwẹ ah, ẹ kò èèyàn òun ṣe wàhálà àǹtí mi àdìlẹ tó bá ṣe pé èmi náà ni mo bí wọn ṣé mo fẹ́ lé wọn síta ni ọlọ́run pèsè náà ni kò sí wàhálà káṣà máa gbàdúrà kọ́ ọlọ́run dá gbogbo wa lóhùn jáde kò sí wàhálà. tí mo fi ń sọ̀rọ̀ ni pé ṣé o mọ̀ pé ọmọ ò tí ì wọ̀ kò tí ì sí láàrin ìwà àtìyàwó ẹ̀ tọ́mọ bá tún wọ̀ ọ́ sìn báwo ló ṣe fẹ́ máa kó. ẹ àǹtí mi ẹ̀yin ẹ ṣe wò ó pé bóyá mò ń ṣe rìhásà táwọn ọmọ fi máa dé ẹ understand ọmọ ò tí ì sí mo ti ń tọ́ bíi méjì mẹ́ta tó máa pé márùn gan ẹ̀ so ẹ wo àǹtí mi àdúrà kan tẹ́ ẹ máa bá mi gbà ni pé kọ́lọ́run túbọ̀ máa gbèsè dẹ́nu àwọn ọmọ yẹn gan wúlò nulẹ̀ wọ́n wúlò tí ó bá sáwọn èmi àti àwọn òmìnira kan lákàn wọn máa kọ́ ọmọ olùbọ́ and that's not good. ẹ mẹ́rin kúrò lórí àǹtí mi màmá ń kọ́. láfíà wọn wà ṣàárọ̀ ra ọlọ́wọ́n máa ràn ẹ́ lọ́wọ́ o. ẹ ṣe àtẹ̀yìn náà. ẹ fún mi kan kí mi mú ní. Gracias. Yeah. Um. ń Enko. a ó ti tẹ̀lé mọ́mì jáde. Oh, ok good Um. ṣáà mọ ṣòkòtò tí mo wọ̀ jáde lánàá. yà á Yeah, mú mú. mo gbàgbé wallet mi sínú so wàá bá mi lọ mú nínú yàrá òun ni mo wá mú. sir. all right. okay. ìjọkíjọ́ tó bá lanu sọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àti ẹfẹ́nikẹ́ni sórí sì kẹ́mi àbúrò ẹ̀ màá make sure pé o fojú sunkún ẹ̀ àǹtí ẹ̀ gan àǹtí ẹ̀ ìyàwó mi màá make sure pé o fojú sunkún ẹ̀ ìwọ gan fún ara ẹ̀ màá make sure pé o fojú sunkún ara ẹ̀ ṣùgbọ́n dúró tó yìí. tó yẹ kí n ṣe ọmọ tó yẹ kí n gbàgbé bẹ́ẹ̀ mo mí ìṣẹ́ gan. ọ̀gá ọ̀dàdì ẹ̀ gan sọ bí tó wà fún wa lónà. gbàgbé ọ̀rọ̀ bàbá yẹn wọn ò gbádùn rárá wọn ò mọbi tó wà wọn ò mọbi tó ń gbé kàn ṣe àmàyàmá òye wo lórí Instagram àbí Facebook what do you think bẹ́ẹ̀ Nigerian girls máa ń wà these days you can give it a try. òtọ́ dẹ̀ ni tó tún sọ yẹn òtọ́ nìyẹn òtọ́ nìyẹn. mi máa rí Instagram now. Really? Yeah. ọ̀gá ọ̀rọ̀ ọmọ wa nìyẹn tí ò sí ní Instagram tí ò sí ní Facebook. àbó lo orúkọ mi ni. ọ̀gá ṣé kò lẹ́ni nicknames tó mọ̀ sí rárá tó lè check me. dúró tó yìí ò ń lo nickname kankan kò she doesn't have any nickname. bọ̀bọ̀ dá mi ní problem gan ṣá ẹni problem mi mọ problem rárá àtẹkùn tẹ ti ń tẹ fóònù tẹ ti ń tẹ gbogbo ẹ ni mo ti ń wò ṣá ṣẹ́yìn ti gbàgbé ọ̀rọ̀ Yorùbá ni wọ́n ní tí ọkùnrin kan bá torí obìnrin kú ẹgbẹgbẹ̀rún obìnrin á lórí sàárì ẹ̀ ẹ wá jókòó síbi ẹ̀ náà ń tẹ́kì ń tábìlọ́ọ̀kì ẹ̀ ń ṣẹ́kì ẹ̀ ń ṣẹ́kì ẹ̀ ni ó ga fún yín gan-an. tí bá ń fò tí bá fọmọ ẹ nímú èmi ló bá sọ nọ́ọ̀sẹ̀ǹsì. wọ́n má bínú ẹ lè ṣẹ́kì fidanẹ́tì kò yẹ yín tẹ bá ti ṣe tán kẹ bá mi ṣe lórí wo nìyẹn ọmọ rẹ ni má lé ẹ kúrò mi báyìí ṣé òṣèré kò san nǹkan tó wà reasonable ó ní kó lọ wọ ní freedanet you give a try and check that as well. èwo tún ni i don't know new internet whatever tó ń lò sẹ́yìn. gbọ́ngàn fìmílẹ̀ fìmílẹ̀ ẹ̀yin méje ẹ̀wà òkè. wà nílé. bàbá sáré ṣe kí à ń sìn. dàdí ẹ ká yẹn sọ bẹ́ẹ̀ dàdí. dúró dúró dúró. dúró sóye. dúró dúró. dàdí ẹ ká. kò lè bọ̀. dàdí mọ́ mi bọ̀. dúró tóye. ṣé mo sọ pé kó dáná ni. díà èwo lẹ́yìn wá báyìí. Um, um, energy drink tí mo fi síbí ni mo wà ta ló wá mu. ṣé ẹ rí bẹ́ẹ̀ ni. i mean ta ló mu energy drink mi nínú ilé mi bá. ẹ ṣáà mọ̀ pé mi ò mu energy drink now. ẹ bọ what all this nonsense now. bọ́ọ̀dù tó yẹ bó ní energy ṣé wàá sá lọ mú energy drink wọn bí bá. mi ì débi fèèjì. ṣé bí mo ní kó dáná látàárọ̀ nínú ìpa mi nà án tètè bá mi dáná. fẹ́ sọ ni wípé ẹ̀dùnmọ̀ kí ni mo ń gbóhùn ẹ̀sẹ̀ èèyàn ni ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ yìí mo pọ̀ gírí létí èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ lọ́sàn-án nígbà tí mo sùn mo fìtì ẹ̀ fìgbó mi lálàá mo discover pé èèyàn kan fọwọ́ pa mí ní ara lẹ́sẹ̀ wá ń ṣe aṣọ mi mo yẹ nìyẹn ìgbà tí máa jí báyìí mo kàn discover pé dáàdì ni wọ́n fọwọ́ pa mí lẹ́sẹ̀. dáàdì ṣí ẹ láṣọ wò ṣé òun ṣáà ti ṣe kankan. òun hmm, ṣe kankan fún mi mi tẹ̀ ń bẹ̀ wọ́n ni. ìgbà tó wá gbọ́ pé eh, mọ́mí ti dé mọ́ yẹn bọ́ọ̀sì tán ni. ìwọ lọ́run tí mọ́mí ò bá dé ńkọ́ ah. eh? ṣé o ṣú ọ̀pẹ wọn ṣe kankan fún ẹ̀wọ́ ọmọ yìí. a ní wọn ṣe kankan fún mi. jù ú lò lọ fún. kí n tó délé láti fi ṣe níṣẹ́ ni mi ìbáwọn ọmọ yìí lè mọ̀ mo dẹ̀ wá gbogbo àdúgbò káàkiri mi rí wọn òun ló jẹ́ kí n ní kí n wá sí bíbáyìí bóyá wọ́n wà ń bíbáyìí bóyá bíbá ẹni wọ́n wá bóyá ibi lọ wá àbí ẹ ti pa wọ́n jẹ ẹ ti fún wọn ṣoògùn owó ah, ah. àwọn ọmọ ẹ̀gbọ́n mi. ẹ jọ ẹ fi àwọn ọmọ ẹ̀gbọ́n mi sílẹ̀ jàre ah, kí ni o ṣẹlẹ̀ rí kí lójú òrìrí hmm. èwo ni kí ló fa àyànfẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ló fa tì ẹ èwo ilé ayé yìí láti rí ìyá tó mú ọmọ mẹ́wàá tó pa ọgbọ̀n oúnjẹ tó fi dájọ́ tó ló fẹ́ jẹ olórí àwọn ẹgbẹ́ ilé ayé yìí náà láti rí ọ̀gá tó mọ ọmọọṣẹ́ tó gun pa ilé ayé àti níyàwó tinubu tó mọ̀pẹ̀ tó gún pa ilé ayé ìnọ̀lẹ̀ lè ti rí àbúrò bàbá tó bá ọmọ ẹ̀gbọ́n ẹ̀ tó lọ fi wọ́n ṣògùn owó ṣẹ́wọ́ ẹ̀wò ó yí ọmọ tó ń ké ó yé ìyá ẹ̀ tó ń bẹ̀ ó dẹ̀ yí àbúrò wà bẹ́ẹ̀ náà tó ń fẹjú mọ́ sókè sọ tó bá ṣẹlẹ̀ gangan ní ká yé àtúfà mi báyìí ẹ má àtúfà tírẹ́sì. dádì dúró toyè ṣe ń gbọ́ nǹkan tó ń sọ ṣá. àyètí mi di mi ò gbọ́. ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bì. mi ò lè rí màpójú mi block mo ti blind tó bá ti lu àwọn ọmọ mi ìta ìjẹ́wọ́ fóun kọ́rọ̀ obìnrin àtòbìnrin lè yẹra wọn àìjẹ́wọ́ fún wá gbọ́ tèmi dáadáa bí mo ṣe mi ẹsẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ yẹn Composition tí mo ń ṣe ò dáa ò ń gbọ́ yorùbá tínú bá ń bí mi tí nǹkan fẹ́ bàjẹ́ pátápátá ni máa ń shake leg báyìí. wọ́n mi mo fún ẹ seven days what did I say mo fún ẹ ní ọjọ́ méje wá ọmọ mi síta failure to do so wàá jọlọ́run ní pé pẹ̀lú àwọn ọmọ tí ah, ah. kí ló le tó bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni jẹ́ ká rí rẹ àǹtí ẹ tíráì láti ṣe àǹtí hmm. ah, kí ló dé. ibi tẹ bá gbọmọ pamọ́ láì ṣọmọ adìyẹ láì ṣọrọ ọmọ adìyẹ láì ṣọmọ ajá. ẹ wò ẹ wò ẹ wò láàrin mi àti yín ṣe ọkọbìnrin ni obìnrin mi àjẹ́ ní àjẹlé mi náà ẹ ẹ jẹ́ kájọ àjọṣe mi tì mí dà kọ́ńkọ́ báyìí ẹ kẹjẹ bẹ̀rẹ̀ sí rélu ẹyẹ báyìí ẹ ní tó bá ṣẹlẹ̀ gọ́ngọ́ ni kẹsàn-án fún mi jẹ́wọ́ fún mi ẹ ti pa wọ́n jẹ. Ah, ah, ẹ gbọ́ bẹ́yìn náà ṣe ń sọ̀rọ̀ àǹtí báwo mo ṣe. ẹ kọ́ sí lọ ah, mi dẹ́ kọ́ mọ pamọ́ sí ni kẹsọ ẹ kọ́ sí dànù. mi ì lè pa wọn máa tí mi jẹ kò pọ́ sí bí. ọmọ ìyá ìgbọ̀n tí mo bá ẹ sọ ó kéré gan ayé o bó ṣe ń wò wá yìí ó yẹ kó ti rí i pé look good guys ni wàá yọ look left look right ó lè wo center kó wò á wò dáadáa ara ẹ̀ máa balẹ̀ ó ní problem bá a ṣe wà yìí àwa ò kì í pààyàn àbí kí ló ní mo sọ fún kì í. sórí ọbẹ̀ lọ́wọ́ wa. ó ní sórí ọbẹ̀ lọ́wọ́ wa ni àbúrò rádà lọ́wọ́ wa we are fine boys and girls ọ̀rọ̀ bible èmi ń tẹ̀lé o bible ló sọ pé a máa gbà lọ́wọ́ ẹni tó ní a máa lọ fáwọn tí ó ṣe kí ni àwọn tí ó ní oyí ẹ kan tí mo bá ẹ sọ nìyẹn ò ní problem. sọ bó ṣe ń lọ fún un. aṣọ ìbí èjè ti sọ̀rọ̀ kí ló ń ṣe ẹ̀ gbogbo nǹkan tó bá ti gbọ́n bíbà jẹ́ kó parí sí bíbà ó gbọ́n kò bẹ̀rẹ̀ sí ibà ọwọ́ bíbà ọwọ́ bíbà ẹ ní o they no dey carry am out yẹ kí ló ń ṣe. Ah. nǹkan tó lé wa níbẹ̀ yẹn nìyẹn a ò dẹ̀ níbi tí a fẹ́ sá lọ nígbà tí bàbá tó ní wá gan ti sọ pé òun ò fẹ́ wa mọ́. Ah! ìṣẹ̀lẹ̀ yẹn pọ̀ gan-an o ìwé ìtàn ńlá ni ìwọ tó dẹ̀ níṣẹ́ tó ń ṣe báwo ló ṣe fẹ́ máa survive by àti ìyá ẹ̀ iṣẹ́ télọ̀ ni mo kọ́ bọ́ mi ò tí máa ṣiṣẹ́. Ah, àṣeré ah! ọmọ ayé ó mọ ohun tó máa ṣẹlẹ̀ farabalẹ̀ ìgbà tá a ti jọ sọ tó dẹ̀ ti yí ẹ̀ ọjọ́ tó bá ti decide kọ̀ọ̀kan sẹ́mi ilé ni mo wà kò yí ẹ̀ gbà bẹ́ẹ̀. ọmọbìnrin ò ń ṣe èèyàn tó dáa ìwọ ò fi mí lẹ̀ sínú ilé yìí ò lọ látàtàárọ̀ ò dẹ̀bọ̀ para mi ò yá kò sẹ́ni tó máa ṣètọ́jú mi ò wá ẹ̀ṣẹ̀ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ò ń bọ̀ báyìí. bàbá dúró bàbá dúró mo ti mọ̀ kùdé. Ògùn ni mo rà dé. Ìyá dúró tó yẹ. Ṣé ó dẹ́ rò pé àìsàn yóò ní pa mí báyìí? Ọlọ́run ò ní jẹ́, ò ní kú, ò ní kú mọ́ mi lọ́wọ́. Ẹrù ẹnìkan ò ní di méjì ojú mẹ́rin ló ń wo mọ́ mẹ́rẹ̀ẹ̀rin ló máa pé pérépéré ilé ọkọ mi eh. ṣé kí n bẹ́ẹ̀ ṣe tíì hmm? tíì tíì gbóná ògì gbóná ń kọ́. màá bì. ó ah, lè bì tó o bá jẹun sínú oògùn yóò ní ṣiṣẹ́ jọ torí ọlọ́run mo fọlọ́run bẹ́ẹ̀ jọ wàá jẹun sínú àwa lóògùn oògùn yẹn á ṣiṣẹ́ lágbára ọlọ́run ilé ọkọ mi eh. ilé ọkọ mi. ta ló ta ló ṣe kí n. ta ló ń play. kò sẹ́ni kankan tó ń play kankan wọn ò play kankan kò sáliwo kankan jẹ́ kí n sáré bẹ́ẹ̀ ṣe ògì mú bẹ́ẹ̀ ṣe ògì. tẹlọ kò dà báyìí kí ni gbogbo ilé ìbá ẹ̀ fèsì kí tó ní. <laughs> bàbá dúró daddy, daddy, bàbá dúró dádì dáyà lọ omi omi Sorry, bomi wá sáré bomi wá sáré bomi wá omi wá bomi bì ee bàbá dúró ṣàánú mi ṣàánú mi omi gbómi wá gbómi wá Hey, bàbá dúró. nígbà wo lẹ ṣì dé hospital dé báyìí ṣé ká tún wá padà sí hospital ni. àwọn ọmọ mi hospital náà la máa padà gbé wọn lọ. ò lọ ò lọ lọ ẹ máa gbé mi lọ sílùú wa. ìlú ibo. àbá wa. ẹyin ká gbé yín kò ní gbòòrò ká tún lọ gbé yín lọ sí àbá kí la fẹ́ lọ máa sọ lọ́hùn kí la fẹ́ lọ máa wí lọ́hùn. ọ̀rọ̀ mi ti fẹ́ dàbí pé kéèyàn fi ẹsẹ̀ lé tọ́. Ah, eh, ọlọ́ máa ṣàánú mi o. ẹni ẹjọ́ torí ọlọ́ ẹni ẹjọ́. mo máa ṣàánú o. jáde ẹ̀kọ́ lọ tilẹ̀kùn palẹ̀kùn lókè kẹ́mi. ẹ taxi wa. ok ma tó ti bọ́ sáré. ẹ pẹ̀lẹ́. wọn dání dáadáa fún wọn dání dáadáa. ẹ pẹ̀lẹ́. Ah, eh, ah, ah, eh, ṣé máa rú wa ni wọ́n lọ kù ṣé máa ru ara ní àwọn nìkan lọ pè ní àbí kọ́ lọ pé taxi. ẹ pẹ̀lẹ́ ẹ̀rọ àmàgbẹ́sẹ̀ ẹ̀rọ àmàgbẹ́sẹ̀ ẹ̀rọ àmàgbẹ́sẹ̀. mi ò yíùsù náà wúbà ọ̀ ẹ má pè wúbà ọ̀. kanimba owó wúbà ń dà wúbà kọ àwọn kan lọ pé taxi ni wọ́n pè wúbà wúbà nìkan. o. ṣé àwọn pólísì ọ̀nà olè ọmọkùnrin ṣọ̀pọ̀ ní sọ̀nà ayé àtọ̀run alábòsí òun ni tó bá wọn láwọn obìnrin ló ń ṣàbòsí you are just a woman in a man's image ẹ kò gbaṣọ ọkùnrin wọ̀ ní ẹ̀ ń ṣe ọkùnrin rárá kí ló fa gbogbo kí ló mú yẹn wá kí ló fa acting kí ni nǹkan tó fa acting ṣé mi sọ fún àti last week ọmọ ti sọ fún yín nílé yìí wípé ọ̀rẹ́ mi o ó fẹ́ ṣe sàárà fún bàbá ẹ o wípé ó fẹ́ jẹ́ àkàrà fún bàbá ẹ o ṣé kò ní yẹ kí n wà bẹ ọlọ́mọ ìka ní kò ṣe dáadáa sí mi bá lọ sí títí wọn ta ló fẹ́ wá sí ti tèmi ah. ẹ torí ẹ̀sùn kalẹ̀ ń sí ẹ̀ ń gbọ̀jìdìdì ẹ̀ ń gbọ̀jìdìdì kí ló ṣe yín ẹ jọ sick wo lẹ sick ẹni cold lásán ẹ fẹ́ pa wá àwọn èèyàn kan ló ní hiv ni. ok o ṣe mo ti gbá láyé ẹ o o ṣe o o ṣe gan ọ̀rọ̀ ẹ yé mi ebi lílọ tó bẹ̀rẹ̀ sí máa lọ síbi tán ti ṣe òkú sàrà òkú ọ̀rẹ́ bàbá tiẹ̀ ó dẹ̀ sọ nínú ọ̀rọ̀ ẹ nísìnyí pé bí ò bá lọ sí tiwọn báwọn náà ṣe máa wá bá ẹ ṣe tiẹ̀ bọ̀tẹ́mi ò lè jẹ́ next victim torí ó yẹ wọ́n ló yẹ kó máa tọ́jú mi. ẹlẹ́dàá tèmi rẹ̀ jẹ́ kí mi ṣòfò torí kò sọ̀rọ̀ rẹ̀ kan tó máa ń jáde láti ẹnu yín nǹkan tó ń ṣe yín gan bó ṣe ń ṣe yín gangan ló ṣe ń jáde lẹ́nu yín ẹlẹ́dàá tèmi rẹ̀ jẹ́ kí mi ṣòfò torí ọmọ kékeré ara mi ni mi torí àwọn tó bá ń gbọ́ àwọn tó bá ń gbọ́ ní kọjá tó ń gbọ́ bẹ ṣe ń sọ̀rọ̀ wọn á rò pé bí ẹni ibi ni mí bóyá kà ni mí ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ lè wá pa mí o ẹ jọ nítorí ọlọ́run bàbá oníbàbá ò lè wá pa ọmọ ọlọ́mọ o wọn fẹ́ single father ni mo fẹ́ yín ni ẹ àbí nǹkan bí wà ń bẹ ni ẹ jọ o ẹ jẹ́ kí n ráyè ṣe ìyá àwọn ọmọ tèmi náà o ẹ jọ torí ọlọ́run o tó ìbẹ̀fẹ́ gbogbo kí ni kí ló ṣẹlẹ̀ kí ni kí lẹ fẹ́ jẹ ẹ yẹ kí wọlé lọ́sùn kí n bá yín ṣe nǹkan máa jẹ kí lè bá yín po ògì ṣé kúlíkúlí lẹ fẹ́ tún fi mu ògì àbí peanut snacks torí ẹ̀ mọ̀jú yẹn lọ àbí gàrí náà lẹ fẹ́ mu kẹtù dákún tara yín kí ni ẹ bá dẹ̀ lẹ́ẹ̀ jẹun kò káyé. ẹ wá wọrí lọtí dùyù nínú ayé mo ti rọmọ mi dà black kó lọ wá nǹkan tá a máa fi ṣayé wa yálà ìyá wọn kò yí ẹ. Yeah. ìmọ̀ àbúrò ẹ̀ ọmọ ẹ̀sẹ̀ ìjà mórí ẹ̀ ajá sí ìlọ́jà. Ṣíkẹ́mi Ṣíkẹ́mi Ṣíkẹ́mi Ṣíkẹ́mi wojú mi Ṣíkẹ́mi Ṣíkẹ́mi ìjọ torí ọlọ́mọ ṣe bẹ́ẹ̀ fún mi ṣíkẹ́ mi jọ ìwọ nìkan náà ni mo ní torí olóhùn ṣíkẹ́ mi jọ ayé mi ti bàjẹ́ ta ló fẹ́ dẹ́rí kejì mi ṣíkẹ́ mi jọ torí olóhùn ẹ̀yẹ́ gbà mí àgọ́ ẹ̀gọ́ ṣe báyìí fún mi torí olóhùn. kọ́ <laughs> ah, ah, mi bí eré bí eré màtí kúrò ní bachelors league mà nìyẹn ọkọ ìyàwó má wọrí má wọrí ẹ báwo ni bá ti fẹ́ ṣe máa lọ náà. ọwọ́ èèyàn rẹ ló wà kí ló mí pọ́wọ́ ọwọ́ rẹ. ta nínú àwọn ọ̀rẹ́ gangan ló máa organize. ìwọ gbogbo especially. ẹ ẹ now you talking wọn kébì gangan ni bàbá mẹ́tò. kí la fẹ́ ṣe sí. <laughs> ẹ eh, but before then dálẹ̀ fún wa náà ṣe fàájì bá wa. ẹ̀lú ta ló wà ń bẹ̀. ọjọ́ kan ṣàwọn náà máa di àwọn ẹni tó níyàwó àwọn amárì. <laughs> Eh, ẹ ń gbọ́ kí ni wọ́n bẹ̀rẹ̀ ẹ̀kọ́ fẹ́mi ni. dúró tó yẹ. láti méjì. báwo ṣé máa ń ṣe dáná àwọn èèyàn gbé báyìí èèyàn gbé èèyàn mélòó ni bàbá mi ṣe. a àǹtí mi àǹtí mi dúró tóyè àǹtí mi dúró tóyè dúró tóyè ọkọ mi ṣe nǹkan tó tó báyìí fún ẹ o ò dẹ̀ tí ẹ lè jẹ́ kí n gbọ́ ẹ ṣó dáa bẹ́ẹ̀. àǹtí mi mi ò lè sọ fún yín torí ẹnu wo ni mo fẹ́ fi sọ fún yín pé ọkọ yín bá mi lájọṣepọ̀ mi ò lè sọ fún yín torí mi ò fẹ́ dá lé yín rú ládùúgbò gbogbo tẹ́ ti ṣe fún èmi àtàbúrò mi ṣé nǹkan tí màá fi san fún yín leléyìí ó lágbára o ẹ anyway ṣé o ti ẹ̀ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí dáàdì. kí ló ṣẹlẹ̀ fún ọ. o ò gbọ́ pé dáàdì ẹ ní stroke. stroke kí náà rò. Ah, ah. so ẹ tiẹ̀ tún lọlé ẹ̀yin ọmọ yìí. àǹtí kò sí nǹkan tá a fẹ́ lọ ṣe lẹ́yìn. ọlọ́run mà ṣàánú wa ńlẹ̀ yìí o ẹ ẹ̀yin ọmọ yìí àbúrò ẹ̀ ń kọ́ náà ah ah so father's day nìkan máa a gift for yín àbí anyway ṣá happy father's day kì ní ṣe mọ́mí ló ń dún background yẹn Mommy kí ni kí ló dé ẹ ti ń jowú ṣe mo ìbá yín you jẹta <laughs> kí wọ́n sọ <laughs> eh, ó wà ní kitchen ó dáná lọ́wọ́ oh she's here chemaki no daddy. Elisa. Many <laughs> bẹ́ẹ̀ni sá. ẹ má dá lóhùn àmì sá àmì jésù àmì àmì jésù <laughs> alright sá mọ́mí ńkọ́ ẹni wọn ò béèrè mi. Mm. <laughs> All right, taking kí n gbé hello bàbá ẹ̀ ok dadi ẹ máa rí yín lọ́túnla ah ọtí ọtí ọtí deal right. happy father's day love you too dad bye. Hmm. dadi nìkan ló lọ́ọ̀bù lọ́ọ̀bù mi. ojoojúmọ́ kọ́ ni máa ń sọ yẹn fún wọn. Hmm. abdul kan. Hmm. Kim um, ṣé o mọ̀ pé ìwọ ló sọ pé àwọn èèyàn kan rí jáde pé wọ́n ní stroke? Yes. Um, mo ń fi pé ó ti tó time tí wọ́n máa forgive wọn now. Jẹ́ ká lọ kí wọn. <sighs> Wow. Wọ́n ní ọmọ àlè ló máa rínú tí kò ní bí. Ọmọ àlè dẹ̀ ló máa bẹ tí ò ní gbà. See, baby, you, you can't understand, please um, dúró ó tó kò bínú but ọ̀bẹ gé ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ̀ nù ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe ẹ sí ìdúró tó yẹ two wrongs can never make a right lóòótọ́ gbogbo alámọ̀ pé nǹkan tí dáàdi ṣe kù díẹ̀ káàtó ó bí everybody nínú ìwà jálajàla lọ àmọ́ but then he's still your father kò sí nǹkan tó lè ṣe sí jẹ́ ká sin ọlọ́run lára wọn náà let's forgive him jẹ́ ká lọ wo wọn tó but for me i'm not going there. Jote, just think about it. ṣé nǹkan tó ń tọ́ ẹ láti sọ́nsìn ni wípé tó bá jẹ́ mi ni mo ṣẹ̀ o máa pa mí or ò ní forgive me. dáríjì wọn tọkàntọkàn náà kó dẹ̀ fi ọlọ́run lẹ̀ kó ṣe ìdájọ́ ẹ̀. ó dá mi lójú wípé àwọn náà máa ti regret nǹkan tí wọ́n ṣe. a ní láti ṣe ìtọ́jú wọn regardless of the pains they might have caused us in the past or still causing us. Revenge is usually not ours to take. We should learn to leave the judgment or criticism to the Maker. He understands and knows everything. Gbogbo ló yé, gbogbo nǹkan ló dẹ̀ mọ̀.